látà kò sí ilé ìyọ̀lọ́ kò sáàdù àwọn ipò tó tóbi jù ní so tàbá àtọ́pá nẹ́bí wa Muhammad gan dọ́kítọ̀ ní ah, ànẹ́bí ọlọ́run ti ju gbogbo ojú ìyàn ọlọ́ ọlọ́run bá wa sàlékún kí a ti bẹ̀rẹ̀ fánẹ́bí sọ́lọ́ ààrẹ a lè ìlànà yìí ọ̀nà méjì ló pín sí ìkan ń bẹ àlùwìkọ́í ìkan sì ń bẹ àlẹ́láàjì tàkọ́kọ́ ni wípé kí láàṣe tí ò fi ní ṣẹlẹ̀ sí wa ẹlẹ́ẹ̀kejì tó bá ṣẹlẹ̀ tán kí ni tó fi yọ̀ká ṣe láàfin ní lọ́dọ̀ àwọn onímọ̀ ìṣègùn preventive medicine ó ń bẹ abẹ́ẹ̀kọ́ kọ́mọ́ bá ṣẹlẹ̀ ó ń bẹ tó bá ṣẹlẹ̀ tán òun náà tó ń bẹ méjèèjì náà lè á ṣàlàyé ní ṣókí àtọ̀rún kò yẹ kí àlàyé pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ìdí méjì ló jẹ́ bẹ́ta àlàyé púpọ̀ lórí kẹ́lìmọ̀ àtọ̀rún àkọ́kọ́ fún àǹfààní àwa tá a jẹ́ ọlọ́mọ kéwú tá a gba kéwú lọ́dọ̀ àwọn bàbá wa ọlọ́njẹ́ pẹ́ fún wa lórí dáadáa tá bá jí kéwú lọ ṣùgbọ́n gbólóhùn àtọ̀ọ̀rùn yìí sájàkálẹ̀ àrùn nìtúmọ̀ àbó nìtúmọ̀ míì ìdí nìyẹn na náà ti fẹ́ kọ tọ́pìk tọ̀ọ̀hún làwọn náà kọ ìdí ẹlẹ́ẹ̀kejì o ni wípé anẹ́bíwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam anẹ́bí ní Maka àti Madina ìlú méjèèjì ọlọ́run ti àjàkálẹ̀ àrùn tọ̀ọ̀rún anabini ní pẹ̀lú bá jẹ́ tú sí àjàkálẹ̀ àrùn pé kò lè wọ̀bẹ̀ tọ́bọ́ wá dọ̀la tá bá gbọ́ wípé ẹnìkan tó ní coronavirus wọ́n rí Mẹ́kà wọ́n rí Mẹ́dínà tánàbí ti Saudi maka tọ̀ èyí tàà sì ké àwọn bàbá wa nù hadithi nípa nẹ́bì ní kò ní wọbẹ̀ tọ̀rún ò ní wọbẹ̀ tàà bá lọ túnmọ̀ tọ̀rún lájàkálẹ̀ àrùn ajẹ́pẹ́sá lánàbì parọ́ àbíkéwò wa àṣekéwò tí ìyé wa lórí eléyìí kò sáyè láti máa sọ ní tí àwọn olùmẹ̀ẹ̀sí sọ lérí ẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé lọ́dọ̀ àwọn onímọ̀ wọ́n ní gbólóhùn àtọ̀rún wọ́n máa ń sábà ń lò ó fún àjàkálẹ̀ àrùn àmọ́ kìí sí àjàkálẹ̀ àrùn gangan ní jẹ́tọ̀ ọ̀hún ni ìran kan nínú àjàkálẹ̀ àrùn ní jẹ́tọ̀ ọ̀dún tó ṣe kó níbi tí máa ń kéèyàn ìtumọ̀ ẹ̀ ni wípé afọ́wà Ibn Qayyim al-Jawziyya wọ́n ṣàlàyé ẹ̀ wọ́n ní tó bá kọ́ tẹ́lẹ̀ báyìí bí ìgbà tí nǹkan bá so ó lè jẹ́ lábíyá ó lè jẹ́ nígbọ̀n yóò ọkọ́ so tó bá yá yóò máa wú tó bá wá wú yóò wá dúdú kójú rẹ̀ ó dúdú àbíkójú rẹ̀ ó pupa àbíkójú rẹ̀ ó dàbí aláwọ̀ ewé yọ́ wà tún mú ìgbóná tó lágbára lọ́wọ́ tó bá eku láti kó minal piran àti bẹ̀ẹ̀ wọ́n ti tí wọ́n bá wá kó látara nǹkan yẹn tí wá máa tètè ràn wọ́n lò náà ń pè àìsàn àjàkálẹ̀ àrùn jẹ́nẹ́rálì ó lè ṣẹlẹ̀ mọ̀dínà ó lè ṣẹlẹ̀ mọ́ká gẹ́gẹ́ pẹ̀lú definition rẹ̀ láíláí ó lè ṣẹlẹ̀ mọ́ká bí mọ̀dínà àfọwà elétàbí fi ẹsẹ̀ yìí rinlẹ̀ ni Bukhari láti pàṣẹ min tọ̀ríkì Abil Aswad Du'ali kọ́lá àtẹ́ìtòl Madina. Àfá yìí nígbà tí mo délù Madina, pàkọ̀dù wákọ̀ àbí à mọ́rọ̀dùn wà náṣù yàmòtú na mọ́ta dẹ̀ríà. Ó ní mo dé Madina, àwọn èèyàn tàn kú lọ ni àìsàn bá bẹ́lẹ̀. Ó ń bẹnu sọ̀rọ̀ Bukhari. Tó bá yẹ pé ọ̀rùn ni àìsàn tí ń pààyàn. Tẹ́bí láyé Umaru gan àwọn èèyàn kú lọ ẹrẹ sí Madina ṣùgbọ́n ìsàn tó wọ́n gbà yẹn ṣe ni ajẹ́pẹ́ tánà bí sọ kí láwà sọ lérí ẹ̀ tó látara àdí eléyìí ààlẹ́ pé ààlẹ́ pè ní nínú èdè wọ́n ajẹ́pẹ́ gbólóhùn yìí mọ́rọ̀dùn na بأعراض معينة وليس كل وباء معد يعد طاعونا kìí ṣe gbogbo àìsàn tó bá ti máa ń ràn kíákíá tó dẹ̀ ń pa قال ابن القيم إن بين الوباء والطاعون أموم وخصوص فكل طاعون وباء وليس كل وباء طاعون a gbogbo tọ̀hún pátá òun la lájàkálẹ̀ àrùn ṣùgbọ́n kì í ṣe gbogbo àjàkálẹ̀ àrùn la ní ọ̀run ìbìdápọ̀rọ̀ yẹn sọ́mbrì ọ̀rọ̀ yẹn nìyẹn tó tẹ́lẹ̀ kí n sọ ilé yìí ní wípé a lè pọ́ wípé coronavirus tẹ̀lẹ̀ mọ́kà ẹ jẹ́ ká gbọ́ ilé iye àwọn tí èsẹ lẹ́sìn wa ń gbà míì tí wọ́n bá kéwú wọ́n lè lọ kàdíìsì wọn kálánàbì yìí ń parọ́ wàá fi yé wọn wípé ó yàtọ̀ síra wọn kódà ẹlòmíì ń bẹ ó lè sọ wípé ẹ torí pé ẹ ti jẹ́ mùsùlùmí lẹ fi ń sọ bẹ́ẹ̀ nínú àyìnmọ̀ọ́sù àtúlìbìrìtàníyà encyclopedia britannica ó wà ń bẹ jíjẹ́ mùsùlùmí lọ́kọ́ bẹ́ẹ̀ wípé ń tán pè ní tọ̀ọ̀rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n máa túmọ̀ rẹ̀ sí gbogbo àjàkálẹ̀ àrùn ṣùgbọ́n tọ̀ọ̀rùn yàtọ̀ sí àjàkálẹ̀ àrùn òkèlè ó lè ó lè hàn sí wa àìmọ̀ àwọn ọ̀tá ìsílẹ̀ fẹ́ máa pe ọ̀rọ̀ ànábì wa nírọ́ tọ̀ọ̀rùn ànábì ní òníwọ̀ mọ́tàkùn ní wọ́n mọ́